بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ní òní tí í ṣe ọjọ́ kejì nínú ọ̀sán ọ̀bẹ̀rún awwal ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìdínláàádọ́ta ìjọba. السلام عليكم ورحمة الله وبركاته زكاة ومواصل ومواصل بي رقمي màálù àgùntàn wípé òjíṣẹ́ aláhùn sọ̀lá àṣàlá ń jẹ́ yíwa wípé ليس فيما دون خمس غود صدقة ràkúnmí tí ò bá ti pé márùn kò gbàgbọ́wọ́ tọ́wọ́ padà pé márùn ṣáàtú lèèyàn yọ ìwúrẹ́ kan òun lèèyàn yọ nínú àwọn ohun ni màálù màálù nínú gbogbo táàtì màálù èèyàn yọ tẹ̀bí yọ tẹ̀bí òun lèyí tí wọ́n máa ń pè ní agódóńgbò òun lèyàn yọ nínú ohun tí sàkáwọ̀ nínú nǹkan ọ̀sìn òun ni àlùkọ́nà wọ́n yẹ kí wọ́n gba àwọn oríṣiríṣi wọn ló pọ̀ sílẹ̀ lọ́wọ́ oríṣiríṣi alágbèrè ń dín ní ewúrẹ́ tó pọ̀ ní ara wọn ni wọn ara kan náà ni wọn ara kan náà ni wọn kódà àwọn ẹran ni a máa fẹ́ra wọn a máa fẹ́ra wọn àwọn ewúrẹ́ rẹ̀ tọ̀dọ̀ ti wà àtàwọn ìṣòro àwọn àgbè a máa fẹ́ra wọn eléyìí tóun bá ti pé fọ́tì forty to one hundred and twenty èèyàn fẹ́ yọ ṣáàs tó bá lé one twenty ní ọ̀sán yóò tún tó ṣèyí eléyìí ni ohun tó ní ṣe pẹ̀lú zaka ohun ọ̀sìn ẹni tí bá wá ń sin nǹkan míì tó yàtọ̀ sáwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta yìí bóyá díẹ̀ ni àbí horo ni àbí ọmọ ìbò àbí ẹmọ ìbò rẹ̀ ń pè àbí òun ni ọ̀sẹ̀lẹ́dẹ̀ bẹ́ẹ̀ o ọ̀hún ọ̀hún ọ̀sẹ̀lẹ́dẹ̀ zaka kẹ̀kẹ́ ọ̀wẹ́lẹ́dẹ̀ èèyàn ọjọ́ ẹ gbọ́dọ̀ sí èèyàn gbọ́dọ̀ tà èèyàn gbọ́dọ̀ gbowó rẹ̀ wọ aráàmù ni ẹni a ẹlẹ́dẹ̀ lówó lórí gan o ọ̀rẹ́ yọ kankan lásán lé tàwọn fìtì a lọ́wọ́ àmì àlọ́sẹ̀ lẹ́dẹ̀ ọba sẹlẹ́dẹ̀ owó torí òkú jọ mẹ́ta kákẹ́kẹ́ ọwọ́ ó sì tún gbẹ̀sẹ̀ pọ̀ sí ẹlẹ́dẹ̀ tọ́lẹ́lẹ́dẹ̀ àìnù rẹ̀ mẹ́jísà ni ojúlówó rẹ̀ gan ẹgbẹ́ lòun gangan fúnra rẹ̀ sọ ẹni tí bá ń sin adìẹ tó ní pọ́tírì àbí ń sin ehoro kódà àwọn tó láwọn yẹn ń sin ọ̀yà báyìí ń sìn torí yẹn sọ pé òun ò sí la òun ò sí nílé yẹn náà wọ́n tún sin eh, ìgalà ìgalà zaka wọ̀ òun tá a kàn sí ni pé ẹni yẹn zaka owó ni ọ̀ máa yọ zaka owó lọ́dọọdún yóò gbé ìsìn rò lé pẹ̀lú tó wà lọ́wọ́ rẹ̀ wọn yóò fi ọ̀sán ká níbẹ̀ kọ́ àwọn ohun ọ̀sìn tí sàkáwọ̀ àkúnmí màálù àgùntàn wọ́n fi débi gbogbo àwọn ewúrẹ́ wa tá à ń sìn yẹn àwọn tí sàkáwọ̀ yẹn gbogbo àwọn yòókù tó bá jẹ́ ohun ẹ̀sìn tó sì jẹ́ ohun ọ̀sìn halálì ọ̀sìn bẹ̀ kí yẹn máa sin ajá o tó jẹ́ ohun ọ̀sìn halálì sàkáwọ̀ lè yọ̀ wáyọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹ̀kan lọ́dún sí làwọn náà ẹ̀kan lọ́dún ń tó fi àtọ́ sísàkà oko ni wọn ẹ̀kan lọ́dún ni wọ́n àbáyọ lónìí tọ́jẹ́ sẹ́wọ̀n rọ̀bí awọ́ọ̀lì tọ́wọ́ tún di sẹ́wọ̀n rọ̀bí awọ́ọ̀lì ọdún tí ń bọ̀ látòyọ̀.